yẹ ká mọ tí ń jẹ́ gbàgbọ́ dábò wa máa lọ síbi kí là á kíga ní ń jẹ́ ìgbàgbọ́ síwájú ká máa ohun tí á gbàgbọ́ láyé lóde òní àwọn ọ̀rọ̀ lẹ́yìnlá wọ́n wò pa àrò owó wá fún wa ní ìta jẹ ọ̀tà sọ́dà wà lẹ́yìn náà owó jákèjàkú la wọ́n wá wọlé dákò tó ṣe sàárà àtọ́wà kódà tó náà kọ́ àyè ní sẹ́ni wọ́n tọ́sọ jẹ́mi àwọn tó bá wọn ṣe sàárà àwọn ọmọ sórí fún ọ ọmọ náà tó kẹ̀kẹ́ lánàá seventy years back yọ̀ọ́ lọ́wọ́ lọ́wọ́ ń ṣe ọmọ sórí fún ọ ọlọ́wọ́ á ní ayé àyè ń tó. ìlà yìí nígbà tẹ́ ẹ̀ tí ìbọn náà ń bọ́nù àwọn àṣàyàn lẹ́sàn tẹ́ ẹ̀ já láì bàtà pé ọlọ́run ló yẹ ìgbà fún nígbà wọn tẹ́ ẹ ọmọ àyà ẹni pé ọmọ yìí ọ̀gá torí pé lọ́pọ̀lọpọ̀ ní ìmọ̀ sọ fún ọ náà ni aláti bàbá ni ó mọ̀ kí kí wọ́n yọ dọ́wọ́ Yusuf náà lọ́rọ̀ fún ìyá àbúrò máa rọ àláwọn fún yà wọn ò dé ti sí ọ ìgbà ọlọ́run fẹ́ ló wà lọ́wọ́ wọn lè bu ara àmì yusuf náà ló fẹ́ bá ara rẹ rọ ọwọ́ àrọ̀ kan ìwọ ẹ̀kọ́ méje ní òní kàkó ìbọ̀dà àyè nítorí kí wọ́n tẹ̀lé bọ̀dà ọjọ́ ọ̀dáàdì ìwọ sọ̀rọ̀ ní ìwọ. <laughs> kankan mà ẹ̀dùn bàbá yìí kéré sí wọn sẹ́nu ẹ̀ẹ́dọ̀ fọmọ mi ìgbé tẹ̀lé kankan bá wà ní wàásù ọdún mi ò sí nílé alẹ́jọ́ wà ní òní náà wọ́n ní ká sọ fáwọn òsì ilé wọ́n ní ká sọ fáwọn òsì ilé tẹ̀ ń gbọ́mọ̀ rẹ̀ jẹ́ wọ́n ní ká sọ fáwọn òsì lọ́wọ́ wọ́n ní ká sọ fáwọn òsì ilé ẹ sáyà fún alẹ́ ní ẹ̀jẹ̀ ẹ̀ àní wọ́n ní ká sọ fáwọn òsì ilé ọlọ́run sàánú wa náà Yusuf náà lọ́rọ̀ fún àwọn wá dé tìsí wọ́n wá sọ fún un pé nígbà tẹ̀yìn ọ̀dọ́ tẹ̀ jálá ìmọ̀ká tẹ̀ ẹ̀gbà fọlọ́ ṣe é mọ tẹ̀ ni ṣùgbọ́n sẹ́mu kílẹ̀ ní sẹ́mu ti yẹ̀ sí mu àdá mọ̀ wá. lẹ́yìn sẹ́mu ti yẹ̀ ẹ gbọ́dọ̀ ti pẹ́ wọ́n wá ní pé à ah, ikú èmi ló tó wá gbé wa àdínnàkàlà àǹtà Yúsúfù ṣé Yúsúfù wọ̀ ni tẹ́lẹ̀ Yusuf ni ọ̀nà àbí kí ló wá bá a sọ ní sìn. ó ní ana Yusuf wa hadha akhi. ọ̀nà ana Yusuf wa hadha akhi. ìgbàgbọ́ Yusuf ní lọ́lọ́ ó láti lọ́rùn ó ní wàlọ́ọ̀yì mo torí láàmù ti làkọ́dì wàlọ́ọ̀yì mi tó lábùkù ọ̀gá tó yẹ kọ́sà wọ́n tó ní ta lọ́ọ̀yì wàlọ́ọ̀yì ọ̀dẹ̀ afárọ́kà lọ́ọ̀ọ́ àlàyé náà ọlọ́run ti gbà fún ọdún àná. ètí wọ́n wá ń bò tí wọ́n fẹ́ dí ọ̀nà wọ́n ní wàyé fún ná lọ́kọ̀ọ́ ìdí níta sí ìgbà náà àṣebìṣebì àṣebìṣebì gbogbo táwọn èèyàn ń dín lówó lónìí àṣírí yóò tún dọ̀kọ̀ lẹ́yìn seventy years àṣírí ti yóò tún dọ̀kọ̀ òun tó rọ́ jà tó ọba ti ní ìgbàgbọ́ ní ọlọ́run ìwọ sábà bọ́ náà lọ́jà kò sì máa bọ́ náà ọba ṣe lọ ọlọ́run yóò sádà kọ́ ìgbàgbọ́ rẹ nínú ọlọ́run ọba tó láàrẹ ta ní ìgbàgbọ́ ọlọ́run tó anabi amusa kò sí nǹkan kan mọ́lẹ̀ mi àkọ́wé ẹ̀mí rẹ̀ pa so gbogbo tẹ nínú gbogbo ilé ayé kò sí nǹkan kan lẹ́nu àfọ́mọ́ rẹ̀ ọlọ́run ní kí ajá ti la tó bèèrè rì ní lámúlà àrùn ọ̀kọ̀ọ̀kan náà àlàáfọ̀ yìí rì ẹ̀rọ ọ̀dọ́ nípa ní gbogbo. dára àwọn olùgbàdo òdòdó lóòótọ́ ìgbà tí ò ní ro nǹkan mímọ ẹ bá wọn obìnrin ọ̀rẹ́ wọn ọ̀rẹ́ mi kò kù sí ìyá rẹ fẹ́ láti do ẹwú ọmọ mi wọn ju ó lò ọfẹ kù sí. ọlọ́run ní àwọn náà wá àwa mú ẹ̀mí rẹ̀ dé asu ẹ̀mí wọn asu kò dé torí pé àfẹ́ jẹ́ ọ́tà sí kọ́ wá jẹ ní ọ́dà ọ̀tọ̀ ọlọ́run kò ní jẹ́ mọ̀mí ní màmá. ọ̀rẹ́ ìkàwá wọn láwùlá àrọ̀ akọ̀nà àlá ọ̀lẹ́ kíkà kí ni ìdí tọ́nà fi ṣe rọ́pì pẹ̀lú rẹ̀ yìí ta. lámìnà ló mi ní. ọlọ́jà fẹ́ tó jẹ́ tó dùn tàbí òkú jalè. àwọn ọjà òtún ọlọ́run ṣáàjú gbà bẹ́. ṣé wọ́n gbà bẹ́? ṣé wọ́n gbà bẹ́? ọ̀tọ̀ lẹni tí ń fi ẹnu amálásán jọ náà wọ́n bá jọ lọ́rọ̀ ọba tó dúró tán tí wọ́n bá nílé olómi tútù yá yóò níye wọ́n pè é. ẹ̀rọ sọ fún ọkọ lọ́wọ́ pàtó tó sàkàn náà tẹ́wọ́ sí ọ kó ní sàkàn náà ní fẹ̀jẹ̀ rẹ rẹ̀ kọ́ wá fún lówó a ah, sàkàn náà yé sàkàn náà tí wọ́n wọ́n rí sí ọ táwa làwọn kò rí sí ọ tí wọ́n bá rí sí ọ ní ìgbàgbọ́ rẹ̀ sí wọn kí ni ìgbàgbọ́ rẹ̀ sí ẹ. tó máa lámúyà ọ̀tá tí wọ́n bẹ́ẹ̀ ní tí ìdáhùn wọn ìgbàgbọ́ táwọn fẹ́ lọ́dọ̀ mùsùlùmí tí ó sun wọn lọ́wọ́ òun ni ìgbàgbọ́ tí èsì èméjì mẹ́ ìgbàgbọ́ tí òsì mẹ́rin tí òsì èméjì mẹ́ anábà Muhammad sallallahu alaihi wasallam òun àti ní twelve thousand wọ́n lò wọ́ tàbí wọ́n wá ní ogun tán àwọn akẹ́fẹ́ yóò di four thousand lọ́wọ́ àwọn mùsùlùmí lérí bí a kò sẹ́ni ó tó bẹ́ẹ̀. لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذا أعجبتكم كثرتكم lọ́jọ́ ẹ̀ẹ́d àwọn mùsùlùmí wò pé twelve thousand kò ṣẹlẹ̀ sí mùsùlùmí ní twelve thousand ọmọ ọdún lẹ́ẹ̀ta kò sí ẹ̀ àwa tá à ń jagun tá à ń jẹ́ three hundred tá à ń wíyìn ní one thousand àwa àgbo twelve thousand àwọn ẹni ìsàkàkọ̀. níbi tí wọ́n ti ń lérí àwọn ọ̀dá ìdẹ́gbẹ̀rún ọlọ́ọ̀ni fàlámù ń ṣe á gbogbo pípọ̀ ní ìwúlò àwọn kèfèrè ti lúgọ káwọn mùsùlùmí tó dé wọ́n ń dé báyìí náà pé téèyàn bá pọ̀ tí ọ̀tá bá kàn já jùlọ lẹ́ẹ̀kẹ́lẹ́ èyí kan fẹ́ para yín lọ́dẹ yá jọ láàrin bíi mélòó lẹ́sẹ̀ pọ̀ tí wọ́n ti kó wọn bíi mélòó kan balẹ̀ àwọn mùsùlùmí bá fún eré ẹ̀rọ sáré owó apàdé mi àti ìyàmí péré ti kàn tẹ́lú wàhálà nígbà yẹn fọ́kàn sọ ṣé níbẹ̀ òun èyí sọ wọ́lẹ̀ pé kéèyàn bẹ̀bẹ̀ ó yẹ kí ẹ̀wọ̀n bá gbègbè lọ sí lọ́jà lọ́wọ́ rẹ̀ nínú ọlọ́run ọba tí ò sì ṣe tí ò sì ṣàkíyàn rẹ̀ anábìyàn ànàdàbí yọ lágàdé bínú abílẹ̀ ó tọ́lé. ọmọ àbùkù tọ́lìbù ni mí akin àwọn èyí sojú ní fámìlì wa. yàtọ̀ sí pé àdójó ọlọ́wọ̀n ọba ló tún wá rán mi níṣẹ́ ọ̀dọ́ rẹ̀ lójú tì mí. ẹ fẹ́ wá kí wọ́n máa padà bọ̀ ẹ̀mú bàbá yọ̀dá owó ní padà tó dà mẹ́lẹ̀ yìí. ee kí alóbi ní àlè wọn padà. alẹ́dàbí ìwọ̀n. anábì wa ṣáájú àwọn mùsùlùmí tẹ̀lé wọ́n ti padà pọ̀ ìgbà tí wọ́n kọ́ ń kà wọ́n kọ́ ń kà lọ́nà àwọn èèyàn yìí báwọn ti fẹ́ kúrò lé wọ́n sọ fún gbogbo àwọn èèyàn wọn gbé ẹnìkan kan bẹ̀rọ̀ sẹ́kù á jọ̀wọ́ wọ́n wá kó gbogbo nǹkan ní wọn gbogbo ẹ̀ ní lọ́wọ́ ní gbogbo ẹ̀ ọmọ ìjàgbọ̀n ẹni tó máa ọgọ́rùn-ún rà fún mi láàrin lọ́dún four thousand mí nìkan tàbí kọ́ mọ́ ní ẹ̀yẹ ẹ̀yẹ dàpọ̀ ẹ̀ ọ̀rọ̀ lọ́nà làbẹ́ pa yìí sọ. àwọn àbá àwọn àbá àrọ àwọn àbá tí ó wà jẹ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ níjọ wà àwọn gidi kan kó wà jẹ wọn ní ẹsẹ̀ ibi jẹjẹ. ẹlẹ́rìí kan ó lérí láwọn tó ń gbé á ti ẹ́ á ti gbà láwọn tó ń gbé wá gbà mí. ẹ ẹ ẹ ẹ ẹ ọlọ́run kọ́ sàánú wa fún ọmọ alámìyàrá táàbù ẹ dákun ẹ dá jẹ́ kí ìgbàgbọ́ wa ní ọlọ́run bá kó yìí sí rọmọdọ́nù ló dé yìí rọmọdọ́nù là ń bá lọ bí sùn ní ní dáná wọn lórí gbogbo tó bá ti bẹ̀rẹ̀ ti tán àwọn ẹni tó bá ti ní bẹ̀rẹ̀ olùkí náà láyé ló fi tán ọlọ́run ọba la àlẹ́ ti bẹ̀rẹ̀ ìròyìn bí ibi tó gbà tó bẹ̀rẹ̀ ní àyẹ̀wò àdìjọ tán gbogbo tó bá ti nígbà tó bẹ̀rẹ̀ yóò lòkùn olùgbàgbọ́ òdodo ìgbàgbọ́ wa sáwọn ntọ́lọ́n fẹ́ jẹ́ àgbàgbọ́ ọjọ́rọ̀ sí ìrètí àwọn mẹ́ sí ìdámọ̀jẹ́ òtún mẹ ìmọ̀ ajá òtún wa ló ń kó bá ní ìdájọ́ bí táwa ìmọ̀ wa àwọn àwọn ọlọ́ọ̀bá wọn òtún ọba tó ká wọn bá dúró tì bùkátà àwọn obìnrin ìgbàgbọ́ wọn nínú ọlọ́run jẹ́ ìgbàgbọ́ òdodo àwọn ìgbàgbọ́ ọ̀tá yóò di òní ò lè jódodo nítorí pé iyèméjì bẹ́ẹ̀ rẹ̀ ìgbàgbọ́ ni tí ń bẹ lẹ́mìí tá a ṣiṣẹ́ tọ̀ a jáde bí èèyàn bá ti wá ń gbìyànjú àti máa ṣe dáadáa sí ìgbàgbọ́ yóò máa bá ti ń yẹsẹ̀ kúrò níbi ìtọ́lọ́run ìgbàgbọ́ yóò máa ilé ìjọ jẹ́ pẹ̀lẹ́ ọba fẹ́ jẹ́ ìmánì rẹ̀ ọmọ alẹ́ kò ìdájọ́ bá lè sọ́nà àjàmá tó sì pàtó lọ́wọ́. àwọn táwọn àgbàdo ọlọ́run wá fẹ́ máa ní ìsìn fún wa yìí wọ́n wá bẹ̀rẹ̀ láti bí àlọ́ kọjá kan kankan ó kàn ní ìkọ̀kọ̀ torí pé n ti ń jẹ́ ìkọ̀kọ̀ n tó tóbi ni ohun tó sì pamọ́ ó ju tọ́ka lọ ntọ́pamọ́ ju tọ́ka lọ torí pé àyèmọ́yé nǹkan ní ọ̀hún síwá lánàá ní ìjẹta lọ́dún kan sóko tí wàá hàn lónìí àyèmọ́yé òtí wàá hàn sí a lọ́dún bá mi owó bùkátù yìí ohun tá a máa pọ̀ ju tààrà wa. bá sọ fún ọ pé èyí ó ju omi kan yóò àwọn fóònù léwọ́ lọ́wọ́ wọ́n wà máa gbọ́n tí ń sọ ní orí ó ní ara ah, ah, ọ̀ nígbà tí arógbó wọn lò jọ ó ti jọ́ táwọn tó wá tó débi wọn. ọkùnrin máa ń yàtọ̀ àyíkú. of Nigerian talent tó o bá ń kà báyìí tó o bá ti ń ka paragraph yẹn tán ní ìmọ̀ mọ́ọ̀fù o ní fọwọ́ sí o o ní fi gẹ́gẹ́ sí o tó o bá ti ka paragraph yẹn tán yóò wò ní sí next paragraph fóònù sí i tó o bá ti ka paragraph yẹn tán yóò mú sí mi fúnra rẹ̀ yóò mọ̀ mọ́ọ̀fù àbí ọ̀pá yẹn àwọn kéékèèké táwọn akẹ́kẹ́ ẹni lọ́wọ́ ẹ̀ ọmọ bronze fún ẹ̀ wọ́n fídíò ọmọ bronze fún ẹ̀ wọ́n fídíò lọ́lọ́dẹ kò sí wá sí méjèèjì pa sáà mo péjọ padà wá di ìbá mo ta tó mọ̀ lórí ìlà àmọ́ yóò bá tóbi two thousand and twenty days wọ́n ti láwọn mọ́tò tí ó mọ̀ wàrà wọn jáde mọ́tò tí ó mọ̀ wàrà wọn tí ó sẹ́yìn tí ó wà yóò kọ́ mọ̀ wàrà yóò tún dé ìjà yóò tún lọ́kọ̀ arọ láyé ọmọ wa kọ arọ ọkọ ara ọmọ obìnrin gbogbo ayé ní ìsìn lọ́wọ́ ara mú tàbí òkè sọ́tò yìí àbí tí wọ́n kọ́ bí ọkọ̀ mu ẹ̀rọ àpò ọmọ mi ẹ̀mí ní ọkọ̀ máa ń lọ kàdé lẹ́yìn ọmọ wa ní bí àṣàṣàṣà wọ́n sì ní ọmọ sí ìdí ó tún rọ ara rẹ̀ yá nímọ̀ yìí àbí ọ̀pá yìí ayé mi tàṣà ìyàwó ọ̀rọ̀ àti àgbàṣà tí ilé ayé wá ní gbogbo wa ní ọ̀pọ̀lọpọ̀ náà ta ọmọ الذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب ọlọ́run ní àwọn tí wọ́n nígbàgbọ́ sí ìkọ̀kọ̀ òun á ṣe tó máa ti ń jẹ́ kọ̀kọ̀ àfi tọ́lọ́ bá fẹ́ fún wa ọlọ́run bí tí wọ́n á fi ìmọ̀ ìkọ̀kọ̀ ọ̀pọ̀ èèyàn á máa gbà wọ́n ṣẹ́ kí ni kọ̀kọ̀ tọ́lọ́ fẹ́ jẹ́ àgbàgbọ́ àwọn àkọ̀kọ̀ kan bẹ tó ti lọ sẹ́yìn àwọn àkọ́kọ́ kan ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn àkọ́kọ́ kan tún bẹ wájú tá ń lọ bá gbogbo mùsùlùmí kan gbàgbọ́ nínú àwọn àkọ́kọ́ tó ti lọ ó ní pé ọlọ́wọ́ bá dóyà bí àwọn èèyàn tó gbé ayé rẹ̀ ó sì sọ bó ṣe pa wọn a gbọ́dọ̀ gbà kó wọ̀ ẹgbàá àṣírí pa wọn ṣùgbọ́n ọdọ̀ ọ̀dọ̀ àgbẹ̀gbà tó náà ti sọ̀rọ̀ bó ti sọ̀rọ̀ bó ti ọlọ́run ọ̀rọ̀ ọba tó rà rẹ̀ dá ọsọ tó ṣẹlẹ̀ sí wa nígbà tá à ń bẹ nínú ìyá wa ní kọ̀kọ́ ni àbí ìṣe kọ̀kọ́ fún ọlọ́dẹ wọ ọkọ̀ àmọ̀lẹ́kà láti kọ̀kọ́ àṣà kọ̀kọ́ jẹ kọ̀kọ́ bí ó ṣe láyé tí ó sọ̀rọ̀ èdè òṣòro yìí tẹ bá jọ lè rí pé ẹ nígbà tí mọ̀lẹ́kà kọ̀ ọ̀gbìn rẹ̀ kí ọmọ àtọ́ ọkọ̀ ikọ̀ ọkọ̀ ní ìkóṣí gbọdọ̀ tàbí ọlọ́run ní ká tó dáyé òun ti kọ́ gbogbo kájà ara tó wọ́n dà ìkọ̀kọ́ ní abẹ́lẹ̀ kọ̀ọ̀kan àtọ̀rọ̀ bá wọn tó bá gbàgbọ́ yìí sí gbàgbọ́ sọlá ní wàhálà ọ̀sán àwọn ọ̀sán àwọn wípé àwọn èèyàn kan bẹ tí wọ́n pè ní yàtúndù wà máa dúró tó ṣe wípé alágbára ni wọ́n. bẹ́ẹ̀ nígbà tí wọ́n kọ̀ ní ìtọ́lé ayé ká làwọn èèyàn tó ń pariwo wípé ìyá ìyá bá ń kọ̀rọ̀ nínú ẹ̀yà àdúgbò wa máa dúró dáa sí ìdúró náà ìyá àdúgbò àti mọ̀ àti mọ̀ àdúgbò balẹ̀ ayé bẹ́ẹ̀. dákun ṣàánú wa wá gbà wá lọ́wọ́ wọn dúró kọ̀ lẹ́yìn wa mọ ẹ̀yìn wa gba wà nílé jáde àyàfi ká lè kọ́lọ́mù wa adé ní tí mo fẹ́ lórí pé níta ní kura ti sọ délé ayé lọ́wọ́ àkọsẹ́ ní ọmọ ilé ayé wà àti wọn ti nínú fẹ́ bàjẹ́

ọlọ́wọ́n bá sọ̀rọ̀ yá ju ọ̀rọ̀ àjọ àdébí sì ni wọ́n jáde káyé tó pa yín ara àwọn àmì ìkànnì ìgbàlá ibò ní ẹwà wa tọ́wọ́ àtọ̀kẹ́ yá ṣe wáyé ká ti dìsọ́pọ̀ àwọn àríkájẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ọjà ebi tẹ́ bá fẹ́ di orí lórí íńtánẹ́ẹ̀tì àyè mọ́yẹ́ tó ní lórí íńtánẹ́ẹ̀tì tàbí ìmọ̀ rẹ̀ wàhálà wọ́n bá débi wípé ibi tọ́lọ̀ tó bẹ́ẹ̀ ti gbàdúrà àwọn tó kó wàhálà láyé sàkó tó ń sá àwọn ọ̀rọ̀ wọn bá ń dà wọ́n fọ́ ti yẹ̀sẹ̀ ní dàmú àní bó ti yẹ̀sẹ̀ láti mú sá lọ́sọ̀ nítorí mo bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ ní alẹ́ mú sá lọ́sọ̀ ẹ̀sà tó ní ẹ̀sà bẹ̀jọ àgbọ̀n ní bá àbá ti tọrọ lọ sọ́nà kẹta tó ń bá lọ́wọ́ àgbọ̀n ní àbá ti tọrọ rárá àbẹ́ alẹ́ mú sá ká lọ wo tí bọ́lá wọn bá sọ̀rọ̀ ìgbà tó di àsìkò tí mo ń sọ̀rọ̀ bọ́lá sọ̀rọ̀ ó ní kí sẹ́wọ́ntì ló wọ́ ká kó tí sẹ́wọ́ntì yẹn bá jẹ́rìí sí àwọn ìṣòro. ìgbà wọn débẹ̀ bọ́lá wọn bá sẹ̀rù àwọn. ìgbà tí ẹ̀rù dé tí gbogbo wọn já kúrọ. ní ẹ bá ń pariwo àbí ah, mo sọ ọ pé mo kó ìyẹn sẹ́wọ́ntì wá kí gbogbo wọn ní padà á yé wọ́n ti dákú lọ pọ́nrẹ́gẹ́dẹ́ Musa mọ́sá ni pé láwùsí ta àhàlákìtà àwọn orúkọ mi ló wá ní ìyá ní ọlọ́kọ̀ bá má ti dé nǹkú ẹ̀ níbi kan tó kú. láti kú lé àwọn ilé àwọn ilé àtọ́ ti dé nígbà láwọn ìbò kẹkẹ àwọn fẹ́ gbọ́rọ̀ rẹ̀ kí wọ́n á lọ kí n dé wọ́n nìgbè mọ́sá nígbà tí ò ní kọ́ náà mẹ́ wọ́n má ọwọ́ àpamọ́ bọ̀rọ̀ àbí tí wọ́n lọ fọ́ bí a Musa àtàlágbárí Musa ó ti pa àwọn èèyàn wa tó kó lọ olóhùn ọba wa ah, ọba ibi kọ lọba jẹ wọn kú sí o ọba ti jẹ wọn kú lé àmì òmìnirikú náà bí máa bàálà sọfà àmúna. ọlọ́kọ́ pa wá nítorí pàwọn òkùnú inú wa ọ̀dọ́ ọmọ òkùnú lẹ́yìn tí ọba yọ ọ́ lọ ṣẹṣẹ torí àwọn ọkọ̀ lọ́wọ́ àtòrí ẹ̀pà wa ọlọ́mọ sí wa wọ̀ ìyá ńlá ìtùnátùkà àdéhùn wàhálà àdéhùn àdéhùn làwọn èèyàn jẹ fún. o àpáta ilé o lè fọ́ tán àpáta ilé ìfẹ́ àgbà àpáta òkè àpáta àwọn tá a máa ń rí lára òkè tó yọ síta ìdí mẹ́tò lẹ́nu lọ ó sì lè bọ̀ ó lè bọ̀ a lè yọ̀rọ̀ náà àtọ̀kọ́ ìbò lọ́nà ìlú àgbà bàbá lọ. sàwọn àtọ̀kọ́ bàbá lọ aláàbínà yóò fi lọ́nà mi lọ́kọ́ yìí bì àwọn tí wọ́n gba ìkọ̀kọ̀ lọ àwọn àkọ́kọ́ yìí. torí àyùmọ̀ tí ń jẹ́ bẹ̀rẹ̀ èso ìgbàgbọ́ kódà ó ní bó o ṣe gbọ́dọ̀ dáwọn àkọ́kọ́ ń gbọ́ láì dáwọn bẹ̀rẹ̀ èso ìgbàgbọ́ mo sì wọ́n yóò bu akájú ìgbàgbọ́ ọlọ́run sì wí lórí àdúgbò màá lọ́wọ́ sì wà lórí àdúgbò pẹ̀lú ìfọwọ́ àwọn ìṣòro ìwà àgbà sọ̀kàǹkàlà kùmà àwọn ìdásí àwọn tó bá ní ìpẹ́yàwó èyí èjì ẹ̀ta mẹ́ta náà ti tó. Wàhálẹ́kùn sọ̀rọ̀ àwọn. Fọ́dà bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ dọ́mọ. Fọ́dà mo ti dọ́mọ. Thank you. bá ya sí ìgbà yà sí fún ara rẹ̀ ọ̀kẹ́ lẹ́nu ìfọlọ́ wọn bá ní tó fẹ́ tọrọ tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba tó láàrin náà ṣùgbọ́n wọ́n wò wípé tó bá ti ka yà sí tó bá ti ka yà sí báyìí àti pọ̀ ṣé àwọn kẹ̀kẹ́ mẹ́ta náà bàbá wa fi kún yọ mo ti sọ bẹ́ẹ̀ ní ìlú lọ́dún náà ìlú ilé ìjọsìn ṣé ẹ̀rí àwọn kẹ̀kẹ́ mẹ́ta náà bàbá wa ṣe. lápèjúwe níjọ́ àbí bí mo tẹ̀sí sọ́lá ní ọ̀rọ̀ akọ́yà náà ẹbí ni mo tọ́lá náà àwọn bàbá wa tó kún mọ́mú adóolé ń ṣẹ̀ṣẹ̀ ń kú nìsín tẹ́ ẹ bá sì kú mà gbogbo ọmọ tí ẹ bá bí ẹ máa pẹ́ ẹran lọ bẹ́ẹ̀ lábẹ́ àgbà ayé máa pẹ́ ẹran lọ torí pé wọ́n láàbà àwọn làpẹ́ ẹran kì í ṣe pé nítorí pọ́mù ní lálùbá yìí àti àbá náà dẹ̀wọ̀ eléyìí ò ní ká bàtà wà fi lọ ní kéwù kò sí ní tọ́ ọba ti dẹ́sẹ̀ bí ẹ pàdé bẹ́ẹ̀ láyọ̀ ẹ ẹ ẹ sì wá sẹ́yìn tó o sì ti lọ́rẹ́ fi kọ́ máa lé kéwù dòní káwọn afá ní oṣù yìí nǹkan dé àwọn afá àgbà náà ìyá wọn díẹ̀ ẹtí ojú kò kalẹ̀ tí o ní sẹ́ àtẹ̀yìn àsùnmọ́ àbúrò àti kéwù àwọn ẹ̀tọ́ ní ìtọ́ ọ̀dà kò ní ìtọ́ ọ̀rọ̀ yóò wá arọ kò ní aago méjìlá nítorí ẹ̀wọ̀n fún bẹ́ẹ̀ wá tó náà ọ̀dà yìí kẹta tó gbà mí. mo tún gba mi sẹ́bi ilé ẹ̀ mọ́sálásí àwọn bàbá kan tó ń bẹ̀ jẹ́ tó jáde lọ́kẹ́ ìgbọ́n mò ń tó bẹ̀ jẹ́ ọ̀dà wò àwọn kan bẹ ẹni tẹ bá tọ ìmọ̀ mọ́tò alága bàbá wa ọlọ́wọ́ tẹ̀lé ní ah. ìmọ̀ mọ́tò kájọ ni gbologolo bí sẹ́fì ilẹ̀ kí sọ́wọ́ mọ́tò lọ́wọ́ ah. Ah, àwọn bàbá ni ọlọ́wọ́ bọ́wọ́ la ìdìbò rẹ̀ ọ̀sán ibi ẹran àti owó kólálùbá àríkà ọ̀tẹ́tẹ́ ọ̀ kólálùbá àríkà ọ̀tẹ́tẹ́ ọ̀ ibi táwọn bàbá rẹ̀ ti nípa àwọn kìnnìkan ẹ̀pẹ̀rẹ̀ kìnnìkan ìpàkìnnì kò sí àwa náà àwa náà mọ̀ pẹ́ ìmọ̀lọ́lá àwa náà nìyẹn wò á mọ̀ pẹ́ dáadáa kì í ṣe díẹ̀ wò dáadáa a mọ̀ pẹ́ mọ́sọ́mọ́ ní mò ń ṣe lé àwọn ọmọ pé lóde ní à lè má pè é ní mò ń rìn lábẹ́ oṣù tá a mọ̀ pẹ́ àwa náà mọ̀ ń parí so kí nìyẹn ìjẹ́ lọ́rọ̀ ebi táwọn bàbá fi pamọ́ sí i táwọn náà ti rí nǹkan ẹ̀jẹ̀ díẹ̀ díẹ̀ tí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ kọ́ rọrùn nígbà náà ṣùgbọ́n kì í wá sí ìlànà ọ̀rọ̀ torí kí àwọn kọ̀ọ̀kan ní táwọn náà ṣe bẹ́ẹ̀ náà wọ́n ti bẹ́ẹ̀ ju gbẹ́lẹ̀ náà tí àwọn ọmọ tí wọ́n bá ń sọ orúkọ táwọn èèyàn wá gba ẹ̀fọ́ rẹ̀ táwọn bá tí wọ́n wá sọ̀rọ̀ ẹ̀fọ́ àwọn àbá àtìsìn insurance ti wọ̀ kò sí insurance lẹ́lẹ̀ o ṣe insurance o ah ní ìsìn kò sí kó máa jẹ́ o ṣe insurance kó lẹ́nu ti insurance ní ọmọ ọkọ ní bọ̀ èmi tí mo ti bọ́ sọ mi èdè ti gbẹ èmi ọmọdé lọ gbòòrò wọn tábà sì lọ mi kókò nípa tó ní insurance kò insurance ọlọ́run ọmọ sáà gbogbo ẹ̀ wà láì jẹ lọ́rọ̀ máa yé ní kálá ti fún ọlọ́pàá ìwọ ní ti bẹ́ẹ̀ ní pípa bá gbé ọlọ́run bá fúnra wa lọ́rùn wọ́n gbàgbọ́ mo ti sọ̀rọ̀ ẹ̀sìn kan ló sọ̀rọ̀ ìyàn kan fún mi ẹni yìí ní problem ó ti lówó ní problem bá di ó bá ti kọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ọlọ́wà ni ọlábùnú kọ́ ó yẹlẹ̀ sí ìdí nǹkan mà ti ń lọ ìyá báyà nà kódà ẹ lọ òmùra bẹ́ẹ̀ bá dé òmùra ẹ lọ pẹ̀lú òkú ọlọ́run ọlọ́run dá ìyàpá ọ̀pẹ́ ẹran yà á sí múra lọ àní níparí tàwa níparí tàwa ló bẹ nìkan wà lẹni máa ní àpẹẹrẹ níbo ló ti wá ló máa dà pọ̀ níbi tó ti wá ẹ̀ẹ́n ìlú yẹn bísíǹnẹsì báyìí máa máa rìn níbẹ̀ oníbẹ̀ yẹn tó o máa ń gba bísíǹnẹsì yẹn mo máa ń gbẹ ẹ̀yán sáà à kíni náà ní bá ti lára láì nígbà bá mọ́ ẹ̀ẹ́n ókè bàbá bá ti dọ̀gbù pàtíkọ́lá ti ń hundred million check one hundred million lọ́kọ̀ọ́ 100 trillion turkey 100 million tó bá délé ọmọ bá mi ṣe business lọ owó dé padà owó ṣe dé owó dé padà ìmúra lásán ló lọ tó bá ṣe pé tó bá bọ́ sí ọwọ́ àwọn bàbá ẹnu wọn bá tó tó kùtọ̀ yóò fi jẹ wọ́n fà á àwọn kànáà kórìí kẹjẹ tó wà gbẹ́ kórìí ní sí àwọn kànáà kórìí ẹ̀yìn ìfọ̀dọ̀mọ́sá kọ àwọn ẹlẹ́yìn tó láwọn sẹ́yìn lọ́wọ́ akáyọ̀ mi ọlọ́ọ̀lá wa pẹ̀lú àwọn ọ̀dọ́ àwọn kékeré nígbà bá a bá bọ̀ra wọn bọ̀ra ń kúrò ẹwù ẹjá di wọn báwọn ọlọ́wọ́ bọ́ sàn án ẹ lápò ìlú èrè tó bẹ́ẹ̀ ìtòrí àtúntò tó náà ah, ṣe ẹni tó bá ṣe pé ẹ̀rọ ẹ̀jẹ̀ sọ́jà kọ̀ lásán ìlú oṣù gbàgbọ́ burúkú kankan mọ́ ẹ̀jẹ̀ jẹ kìí ṣe ẹni tá a rẹ̀ ọ̀yá tí wọ́n ní pọ̀lọpọ̀ lẹ́yìn pé ẹni tó bá jẹ ẹran tó bá ti jẹ́ ẹran tó bá tó ní í ṣe ọ yóò bá lọ ẹ̀mẹ́jẹ̀ bẹ̀rẹ̀ ìgbé ẹran sọ́jà kàpẹ́ nǹkan kẹ̀kẹ́ ẹran omi sí sàárà ìyẹn lè jẹ tó ń wá sí kúnyà àti tí wọn kà ní ọsọ ẹran ọmọ tí wọn wá sọ àwọn àgbàdo tí ọ̀pá tọ́lọ̀ mú máa gbé ọmọ yìí ṣùgbọ́n ìyá ẹjọ́ ní ìdíkẹ́ ẹ̀mọ́ mọ́tì ìfàyà ẹ̀rọ tí wọ́n kú so ìwé lè generalize ní tẹ́yìn sọ lórí ẹ̀ tó di ọlọ́run pa àṣẹ náà ṣe ẹ̀dá wọ́n tẹ́lẹ̀ náà. Thank you. sọ bóyá òun ló tóbi lu abilẹ̀ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n sọ wípé òun lò fún wa torí bí wọ́n lọ sí olùkọ́ ọ̀dà olùkọ́ wa ìgbà tó ní sáwùsì kúrò dáadáa rẹ̀ ṣùgbọ́n pé sójú lè lọ kùránì ọ̀sọ̀rọ̀ lè lè ṣùgbọ́n ní ìsìn àwọn onímọ̀ ayé wọ́n ló jùlọ wọ́n sì lè kú fẹ̀ fún yẹn ṣèyí tó bá ti wáyé tó bá yọ̀ wá fẹ́ kí ìwọ náà níbi tó ti léwu tó sì rí pé lóòótọ́ ni ìyẹn ta pé ọlọ́run bò sọ fún wa pé òòrùn ló tóbi jù náà ló wọ̀ ọ̀sọ́ bẹ́ẹ̀ òyìn sọ pé nínú tí ń bẹ ń sọ́mà òòrùn ló tóbi jù ọ̀sọ́ bẹ́ẹ̀ kálọ́lọ́ sọ pé nínú tí ń bẹ ń sọ́mà òòrùn ló tóbi jù tẹ́nìkan bá nìkan kan jùlọ àrígbà ṣùgbọ́n kò sọ bẹ́ẹ̀ tí wọ́n bá wá ní nǹkan kan bẹ tó jùlọ kan púrúfẹ̀ fún wa tí rárá òun lójú òṣùpá lọ òṣùpá ló lójú lọ bọ̀ kò sọ wípé òòrùn ló tóbi jù nínú gbogbo planet. rárá òpé ìràwọ̀ mi ń bẹ ìràwọ̀ yàtọ̀ fún òṣùpá <laughs> ìràwọ̀ sí planet ìràwọ̀ gbogbo wọn gbogbo wọn pátápátá planet náà ni wọn so nínú àwọn planet wọn ní ìtọ́jú òòrùn lọ́wọ́ àbẹ ìyẹn jẹ́ máa mú mi ní kọ́lá sálàyé mi ti ti ẹ̀rọ ayọ́yẹ ìgbẹ́ tí wọ́n sọ fún yẹn ìjọba ìgbẹ́ kó o bá yóò sí náà bá yọ ọkọ̀ wọn lórí wọn ní wọn náà wá wọ ó sì èyí Islam ní kakó ń tọ̀nà náà ìbéèrè tó jẹ́ ìyá àkókò yà náà. ọ̀rọ̀ tí ẹ sọ ẹ̀ pẹ̀lú